bàbá yẹn wá ń sọ pé látọgọ́ tóun ti ń ṣe islam bọ̀ àwọn bàbá àwọn àwọn màmá àwọn mùsùlùmí ni wọ́n o látọgọ́ tóun ti ń ṣe islam bọ̀ òun ò gbọ́ rí pé àwẹ̀ kan bẹ tó jẹ́ àwẹ̀ súnà òun kàn máa gba àwẹ̀ míì tóun ni ẹ̀wọ̀n kan ó ṣe nǹkan tó yapa sí súnà sáwà pé nkèfèrí ni no àní pé nkèfèrí but ó ṣìnà lórí àwẹ̀ àwẹ̀ àgbàgbọ́ rẹ̀ ó ń gba tọ̀dọ̀ tara tiẹ̀ dípò kó máa gba àwẹ̀tánẹ́bì ní ká máa gbà tó ti làálẹ̀ fún wa kò kú ònú Islam ṣùgbọ́n ṣe bíbíà lórí àwẹ̀ yẹn ó fi àjẹrẹ ẹ̀ ni ìyá yẹn ọ̀ wá lè débi pé ká wá sọ pé kì í ṣe mùsùlùmí mọ́ ló fi já sí wípé nínú àwọn tó gbọ́dọ̀ sá fún igun méjèèjì yẹn ọ̀sà fún wọn ni o ọ̀sà fún igun tó da irinṣẹ́ tó dàpọ̀ mọ́ ẹ̀sìn tó ní ẹ̀mbà ti lo irinṣẹ́ náà ó ti di òun náà ti ṣe bídíà ọ̀sà fún ó sì sà fún ẹni tó bá sọ pé gbogbo bídíà ni máa sọ̀yàn di kèfèrí. ká tẹ̀síwájú báàbùn hal túnbàṣù kùbúrù mùṣìríkìlì jàhìlíyà wàyùtàkàdù màkánùhà masajid orí ọ̀rọ̀ ǹjẹ́ wọ́n lè wú àwọn sàárẹ̀ ọ̀ṣẹ́ bọ ìgbà ìmọ̀ kan jáde kí wọ́n sì sọ àyè náà di mọ́sálásí ǹjẹ́ wọ́n lè wú àwọn sàárè ọ̀sẹ̀ bọ ìgbà ìmọ̀ kan jáde kí wọ́n wú kí wọ́n sì sọ àyè náà di mọ́sálásí ọ̀kan nínú nǹkan tí Islam tó ṣe ní èèwọ̀ ni pé sàárè àti mọ́sálásí wọn ò gbọ́dọ̀ papọ̀ láàyè kan náà yálà ní ìpapọ̀ kí masalasi kọ́ wà lórí sàré tàbí ní ìpapọ̀ kí masalasi àti sàré kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn kí wọ́n jọ ṣíà ògiri kan náà kọ́gá sí pé ògiri masalasi náà ló tún jẹ́ ògiri fún sàré àwọn méjèèjì ò gbọ́dọ̀ wà papọ̀ nítorí pesin wa wọ́n fẹ́ gbé wa jìnnà sí pípe nǹkan míì lẹ́yìn àlọ́ ò ní gbogbo ọ̀nà àwọn èèyàn wọ́n ní àwọn àdìọ́ kankan sí àwọn òkú tó sì já sí pé àwọn àdìọ́ kan náà òtúbáńtẹ́ ni wọ́n òtúbáńtẹ́ ó ní gbogbo àwọn àdìọ́ kan yẹn àdìọ́kàn ti Islam lórí òkú ó ní àdìọ́kàn tó ní àlàáfíà tó fẹsẹ̀ rinlẹ̀ kí ní àdìọ́kàn Islam lórí àwọn òkú àdìọ́kàn Islam ni pé nígbà tó o bá ń bẹ láyé o lè fi ọwọ́ ara rẹ gbẹ̀san lára ẹni tó bá ṣí ọ ẹ lè jọjà ẹnìkan náà wọ́ọ̀jà sí ọ ìwọ náà sì bá jà ẹnìkan bú ọ ìwọ náà sì bú ńgbà tó bá ń bẹ láyé o lè ṣe gbogbo oyún o lè ṣèyàn láǹfààní ńgbà tó bá ń bẹ láyé lágbájá gbà mo fún ọ ní nǹkan báyìí o lè ṣe láǹfààní ok tó bá ti dòkú tó bá ti dòkú ẹ ń bá lù ọ ò lè lù mọ́ ẹ ń bá gbọ́ ọ lójú ó ẹ ń bá yọ ọ̀bẹ tàbádà tọyọ ti òkú tọyọ ti òkú tí èèkún tán kò sí nǹkan kan tó kù wọn ṣe mọ́ ẹni tí ò lè ṣe nǹkan kan ní ń pè lókù kò lè ṣe nǹkan kan mọ́ kò lè gbára ẹ̀ lẹ̀ kò lè gbẹ̀san kò lè náwó dáadáa kankan sí ọ ẹni tí wọ́n ń pè lókùnù alààyè ló lè gbẹ̀san ló lè ṣe dáadáa ló lè náwó dáadáa sí ọ àdámọ́ ti alààyè nu ní ti òkú no no láàfin gbọ́ wípé àwọn èèyàn kan wọ́n lọ wú òkú nínú sàré lákọ̀ọ́kọ́ tá a ti ń gbọ́ pé wọ́n ń wú òkú nínú sàré ọjọ́ wo la gbọ́ pé àwọn òkú wá dìde wọ́n ló tó gẹ́ ẹ mọ́ wùwà mọ́. inú fíìmù àwọn onífíìmù ni wọ́n lè ṣe yìí o ṣe é sì mọ̀ pé fíìmù irọ́ ni ń jẹ́ fíìmù ohun tá a ti mọ̀ pé bá a ti fẹ́ ṣeré ní jẹ́ tíátà irọ́ ní jẹ́ fíìmù òkú kò lè gbára ẹ̀ lẹ̀ à ń bọ̀sibọ̀sí pé yóò gbẹ lòmíì lẹ̀ ẹ̀yin ẹ̀wù tó kù bá kú Islam sọ pé ká wẹ̀ àwọn tí ń wí òkú bó ti wulẹ̀ wù kí wọ́n tẹ̀ ẹ́ tó kí wọ́n tẹ̀ ń kùn tó kí wọ́n kò ní í mà pé nǹkan kan ń ṣẹlẹ̀ lára àwọn mọ́ ohun tí ó fi mà ó ti kúrò lára ẹ̀ ó ń lẹ̀mí ẹ̀mí yẹn ti kúrò lára ẹ̀ ẹ̀mí la fi ń mọ̀ pé nǹkan kan gún wa ẹ̀mí la fi ń mọ̀ pé a jẹ nǹkan ó dùn ó korò ẹ̀mí tí ń bẹ lára wa la fi ń mọ̀ pé à ń ríran à ń gbọ́ràn gbogbo oríkèéríkèé ara wa ó ń ṣiṣẹ́ ẹ̀mí tí ń bẹ́ńbẹ́ ni tí ẹ̀mí ọba ti sí ń bẹ̀ mọ́ èèyàn ti di òkú now àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn wá nígbàgbọ́ pé òkú gan fúnra rẹ̀ alágbára ni abẹ́rẹ́ nǹkan bá ń bí wọ́n gbà pé òkú fúnra rẹ̀ o alágbára kan ni nínú àwọn alágbára tó sì máa gba nílẹ̀ nínú ìṣòro nínú pọ́njú nínú wàhálà wọ́n wá ti pàṣẹ bẹ́ẹ̀ wọ́n wá lọ pe òkú lójú orí rẹ̀ àwọn alágbára òkùnkùn bí àwọn Ṣàngó bí àwọn Ọya bí àwọn Ògún bí àwọn ajé ìgbà tí wọ́n bá fẹ́ parun láyé tí wọ́n fẹ́ kú àwọn fún ara wọn a máa sọ àsọlẹ̀ pé àyíbá àmọ́ tógun bá dé ẹ wá pe àwọn àwọn jẹ̀yìn. gbogbo àwọn òòṣà wọn yẹn ní máa sọ àsọlẹ̀ yẹn pé àyíbá àmọ́ o tẹ́ bá ń lójú ogun o ẹ wá pe àwọn káwọn ròyìn lágbára yorùbá àti àwọn abọ̀dìṣà yòókù àwọn náà sì gbà bẹ́ẹ̀ pé tá à ń bá lọ pé òkú òkú jẹ́ àwọn òkú ni Ògún òkú ni Ṣàngó òkú lọ́yà wọ́n wá di ẹni tí ń bọ òkú ẹni tí ń bọ Ṣàngó òkú ló ń bọ ẹni tí ń bọ Ògún òkú ló ń bọ òkú èèyàn Islam wa sọ pé no ẹ lè pe òkú kókù dá yín lóhùn òkú fúnra rẹ̀ tí wọ́n bá ń jẹ ń yà kò lè kò lè mà tí wọ́n bá ń jẹ́ ń yà nílé ayé kò lè mà. nítorí kí Islam lè wá lé àwọn ọmọ rẹ̀ kúrò nítòsí ohun tó jẹ mọ́ òkú àti alààyè ni Islam fi wá sọ wípé ẹ sin lọ́ọ̀ ni wa anna al-masajida lillahi fala tad'u ma'a Allahi ahada gbogbo mọ́ṣáláṣí ilé ọlọ́run ni ẹ má pe nǹkan mí bẹ́ẹ̀ lẹ́yìn ọlọ́run torí náà àwọn èèyàn máa pe òkú ẹ̀yìn ẹ máa jẹ́ kí òkú kó ṣẹ́yọ ní àyíká mọ́ṣáláṣí kọ́mọ̀dé pé àwọn kan ó máa ṣe kí ni wọ́n máa pè é ẹ bá pe òkú tó pe òkú Ṣàngó yọ nígbà tí wọ́n gbé nǹkan lọ òun wá bẹ Ṣàngó lọ́wẹ̀ Ṣàngó wá dé pẹ̀lú àrà tó sanpọ̀ onítọ̀hún mọ̀jẹ̀ ń tàn ọ́ jẹ Ṣàngó ò mọ nǹkan kan mọ́ wàláhì tàláì kò mọ nǹkan kan mọ́ sórí àrà tó sàn òun àti bó ṣe lọ pé ó ń àlìjẹ̀nu ni ète jínù ni nítorí wípé tẹ́ni tó ń lo jínù tó bá kú ò láyé tó bá kú àwọn jínù rẹ̀ wọn èé kú bọ̀rọ̀ wọn kì í kú bọ̀rọ̀ látìgbà tí pọfẹsọ pẹlá ti kú lọ ṣèwádìí látìgbà tó ti kú ẹnìkan kan ò tí ì tó bẹ́ẹ̀ láti ṣílẹ̀kùnlé rẹ̀ kí ló fà á àwọn àlìjánu ń bẹ́nu lé digbidigbi ẹ bá mọ ọkọ tí wọ́n máa ń pè wọ́n ní ọ̀lọ́ ọbẹ̀ àwọn àlìjánu ti ń lò náà kí pọfẹsọ pẹlọ ẹ pọfẹsọ pẹlà lójú ayé rẹ̀ onídán ni ọjọ́ kan ló kun ìyàwó rẹ̀ lékiri lékiri lékiri lékiri lékiri lójú àwọn èèyàn kì í ṣèyàwó ẹ̀ ló kun o àlìjánu ló gbé àwọ̀ ìyàwó ẹ̀ wọ̀ ọ ò lè kun èèyàn kan tí ń tají mọ́ ò lè kun èèyàn kan tí ń tají mọ́ lásìkò àwọn sálàf tí wọ́n bá rí òpìdá kan tó lòun lè kun èèyàn tó lòun lè gbé orí ìhùn bọ́ọ̀lẹ̀ nípa àwọn kan mẹ́tẹ́ pé wọ́n dúró báyìí wọ́n sì yọ orí pè wọ́n sì gbé sórí tébù yóò tún gbé síbẹ̀ padà síbí náà rí pé tó yọ orí yẹn ẹ̀jẹ̀ ọ̀kan lẹ̀ àbò ẹ̀jẹ̀ ọ̀kan lẹ̀ kì í sorí ẹ̀ ló yọ ṣẹ́jọ́ sínú ara ni. ibi tí ẹ̀jẹ̀ ń sàn dénú ara débi pé tíyàn bá ń gé èékánná tó bá ṣèṣì gbòòrò ẹ̀ ní bíléèdì ẹ̀jẹ̀ ó yọ ń bẹ̀ ó wá yọ didi orí ẹ̀jẹ̀ wàá máa dàálẹ̀ ó ti fi ó ti dán yín ó ti ṣe kí ni o wọ́n ti dán yín fíìmù àlìjànú òun ni idán pípa tíátà àlìjànú ni idán pípa ó di pé nu tíátà náà wọ́n yìnbọn mọ́ra wọn wọn sì ní kú àbí bẹ́ẹ̀ ṣe máa yìnbọn mọ́ra wọn nu fíìmù sọ gbọ́ pé wọ́n máa kú ìwọ náà di pé òun fíìmù kan dò ní wọ́n pààyàn lọ rẹ̀ gẹ̀dẹ̀ ń bẹ̀ àwọn tí wọ́n pa nu fíìmù wọ́n tún ṣe fíìmù míì ó tún wò ó sọ́ọ̀mọ̀ pé rọ́ni pé wọ́n ní wọ́n ní ọgbọ́n àrékèrèkè kan tí wọ́n ń ta á sí i ọjọ́ pé wọ́n pọ́ǹtì ni wọn ò pa á so àwọn sálàb tí wọ́n bá wá pàdé ẹnìkan tó lòun lè gbé orí ìhun jù ú lẹ̀ tó lòun lè kúnra àwọn wọ́n wàá sọ fún wípé kó ṣe sùúrù ọ gbé orí rẹ̀ jùlẹ̀ náà tá a rí nísìnyí o yóò wá ka kùrìsíù sí lára tó bá ti ka kùrìsíù sí lára àlìjẹ̀nu tó fẹ́ lò ó sàkó lára rẹ̀ kò sì ní mọ̀ lọ́gán tó bá dàsórí ń báyìí ẹ̀jẹ̀ ó dà lẹ̀ wá ni yọ̀ọ́kàn dé inna lillahi wa inna ilayhi raji'un. ìṣẹ̀dá àlìjànù bíi fíìmù lọ̀rọ̀ tí wọ́n ṣe rí bíi fíìmù lọ̀rọ̀ tí wọ́n ṣe rí ìṣẹ̀dá tiwa kọjọ́ tiwọn tiwọn kọjọ́ tiwa. now Imam Bukhari wá fẹ́ mú ọ̀rọ̀ wá wípé níwọ̀n àgbà tí ẹ̀sìn Islam ti sọ pé sàréè àti mọ́sálásí kò gbọ́dọ̀ wà papọ̀ káwa sọ pé a ní ilẹ̀ kan a ní ilẹ̀ kan àwa wábi tá a kọ́ mọ́sálásí sí àárí ilẹ̀ tá a lè kọ́ sí àfi ilẹ̀ náà àmọ́ lórí ilẹ̀ yẹn wọ́n ti sin àwọn òkú síbẹ̀ wọ́n ti sin àwọn òkú síbẹ̀. Si kila láà ṣe sílẹ̀ náà mọ́ṣáláṣí àti sàárè ò sì gbọ́dọ̀ wà papọ̀ ohun tá a ṣe ni pé a wà á wú gbogbo eegun òkú tó ṣẹ́kù ń bẹ̀ a wú jáde a kó sínú àpò ṣàkàṣàkà kan a wà lọ rì mọ́ àyè míì ká tó lè kọ́ mọ́ṣáláṣí sí àyè yẹn. ìtẹ́ ìtẹ́ òkú àti mọ́ṣáláṣí wọn ò gbọ́dọ̀ pààlà wọn ò gbọ́dọ̀ jẹ́ aládùúgbò ara wọn wọn ò gbọ́dọ̀ kanra wọn wọn ò gbọ́dọ̀ wà papọ̀ lójú kan náà. Imam Bukhari wa mutaliku wa wípé likawuli nabiyyi sallallahu alayhi wa sallam la'ana allahu liyahuda. La اتخذوا قبور أنبيائهم مساجد وما يكره من الصلاة في القبور إمام بخاري ohun tó jẹ́ kóun mú ọ̀rọ̀ yìí wá ó ní tìtorí o ìtorí ẹ̀ náà ni ọ̀rọ̀ ànábì tó sọ pé làánà lọ́hùn lè yẹ̀hùdà ṣẹ́bi ilé àwọn yẹ̀hùdí ó ṣẹ́bi ilé wọn làánà lọ́hùn aliyahud aláwo ṣẹ́bi ilé àwọn yẹ̀hùdí tán bá ní wọ́n ṣẹ́bi ilé èèyàn ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n yọ̀yàn kúrò ní òkè ọlọ́run ẹni o kò ní rí ìkẹ́ ọlọ́mọ láyé rẹ̀ o ìtumọ̀ láàánà nù ẹni tí wọ́n bá yọ kúò nù ìkẹ́ àánú ọlọ́run tí wọ́n yọ kúò nù àforíjì ọlọ́run wọn náà ń pè ní mọ̀lẹ́ ọ̀hún nù ẹni ìṣẹ́bílé Allah wá yọ àwọn Yẹ̀wúdí kúò nù kẹ́ rẹ̀ ọ̀nà tí wọ́n dápọ̀ o tí wọ́n fi di mọ̀lẹ́ ọ̀hún ẹni ìṣẹ́bílé ṣùgbọ́n nínú lábalábí tá a wà yìí ọ̀ràn tí wọ́n dá tí wọ́n tún fi di ẹni ìṣẹ́bi lé ni pé ìtàkàlù kòbúrà àǹbìyá ìhìn masajid wọ́n sọ àwọn sàárè ànábì wọn di ilé ìjọsìn wọ́n sọ àwọn sàárè àwọn ànábì wọn di ilé ìjọsìn tó o mọ yẹ̀wúdí o àwọn kírísítíẹ̀nì ṣọ́ọ̀ṣì àrèmọ ṣọ́ọ̀ṣì fòkúrọ̀rí ni. So, si ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ń bẹ lábẹ́ ẹnìkọ̀ọ̀kan yín ṣọ́ọ̀ṣì àti sàárè ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn ṣọ́ọ̀ṣì àwọn baptist tí wọ́n kọ́ sábà tí wọ́n máa kọ́ sáàrin abà ibi ṣọ́ọ̀ṣì bá wà náà ni àwọn òkú wọn máa wà nítorí fatọ́lọ́n fi bínú sí wọn nù. àwọn tó wá ń rìnrìn ẹni tọ́lọ̀ wọn tún bínú sí nínú wa ni àwọn onísúfí àwọn wíìrìdì àwọn tìjàníyà àwọn kọ̀dìríyà gbogbo mọ́sálásí àwọn wíìrìdì pátá tí ṣé wọn bá ti kú ibo ni ẹ máa sin sí mọ́sálásí ni wọ́n sin sí ṣé òbélò ní alárèrè ní wẹ́mà sàárè rẹ̀ àti mọ́sálásí rẹ̀ ibìkan náà ló o ṣé òṣùlẹ̀ ní national àwọn tiẹ̀ dá wọ́n dára ń bẹ̀ dáadáa ti wọn ní ti ṣéwù Bello ìyẹn wọnú mọ́ṣáláṣí tán níbi ọwọ́ ẹ̀yìn báyìí ni wọ́n sin sí ní ti national sáìsì mọ́ṣáláṣí ni sáìsì sàárè wọ́n wá kọ́sẹ́gbẹ̀ ara wọn sáìsì mọ́ṣáláṣí òun ni sáìsì sàárè wọ́n wá daṣọ àrán bò wọ́n wá kó àwọn lọ́fíńdà láhìlá ìlàlá muhammed rasulillah wọ́n wá kó àwọn lọ́fíńdà wọ́n kò bò ó tí yẹn bá ti wá fẹ́ lọ síbẹ̀ yóò àjá tíkẹ́ẹ̀tì yóò san owó wọ́n fẹ́ bá òkú sọ̀rọ̀. àwọn wíìrìdì wọn ẹsẹ ní ọlọ́run tọ́ba lẹ́ni ọlọ́run ni wọ́n wọn ẹsẹ ní ọlọ́run ẹni làánà ni wọ́n. àwọn yẹ̀wù dí ọlọ́run ìsọ̀bà lábòsí wọ́n sọ sàárè wọ́n sọ ilé ìjọsìn wọ́n sọ di sàárè wọ́n sọ sàárè di ilé ìjọsìn ọlọ́lá náà wọn. àwọn wúrìdì tí náà wá ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n jẹ lọ́dọ̀ ọlọ́run. o lè rí mọ́ṣáláṣí oṣù náà kan káàfa àwọn okú Allahu kí wọ́n wá sin àáfà àwọn sí àyíká mọ́ṣáláṣí kò ṣẹlẹ̀ rí inú tẹ́ ni wọ́n gbé òkú àfa àwọn lọ inú tẹ́